السلام عليكم ورحمة الله وبركاته أرجو فون الله أبا الله أبا تي أكو أجو سياي تياوي لا ترى إسلام الله أبا لكي تو في إسلام أكو أجو lẹ́ni tí yóò máa rin ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá níbàmú sí ìlànà Nabi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá náà lọ́bá ta dúpẹ́ fún eléyìí báyìí jẹ́ orin tó ga nínú ìsẹ̀mí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí èyàn bá dá nǹkan yìí ọlọ́wọ́n bá tí ó ṣe wá ní ẹni tí yóò gbé àsíá ìsìláàmù ga ẹni tí yóò gbé àsíá ìsìláàmù sókè ẹni tí yóò ma pèpè sójú ọ̀nà ọlọ́run ọba ẹni tí yóò ma rìn ìlànà nabi sallallahu alaihi wasallam tí ó sì ma nífẹ̀ẹ́ sí àti ma gbàgbọ́ yẹ́ ẹ̀sìn rẹ̀ pẹ̀lú ìbámu sí ojú ọ̀nà àwọn salaf pẹ̀lú ìbámu sí orí àgbọ́yé àwọn asalafu salih ilé ìtàmà sí àwọn asọ̀hábà ridwanullahi alaihim àwọn sọ̀hábí annabi sallallahu alaihi wasallam kí kí ọlọ́wọ́ba àti igi ọlọ́wọ́ba kọ́ ma báyìí kọ̀kan wọn a jẹ́rì kí ọlọ́wọ́ba yìí o ní kalọba tó tọ́ láti máa fún níjọsìn a sì jẹ́rì pa annabi sallallahu alaihi wasallam ẹrú sí ni jísí ọlọ́wọ́ba ni أرسله الله بالهدى ودين الحق الله بالك لنا كلو إمانا أتسيددو فبلغ الرسالة أنا بيسي جيسي الله با أجدو قنقو وأدى الأمانة أنا بيكي أمانة الله با tọ́lọ́wọ́ bá rí kẹlá gbé kọlọ́rùn wà náà sọ al'umma anábi ṣe wá sí fal'umma yìí wàtàrọ́ka náà alama hajjatin bai lọ́ọ̀ anábi wá fi wálẹ̀ sójú ọ̀nà ilé tí ó mẹ́lẹ́gbò ojú ọ̀nà tó funfun lailuha kanahariha ojú ọ̀nà tó jẹ́ sí pé ọ̀sán rẹ̀ àtòru rẹ̀ bákan náà ni wọ́n rí la yazighu anha illa halik ẹni kankan ò ní gúríkò níbi lànà nabi sallallahu alaihi àwa ọlọ́wọ̀n bá lólùsọ kó ní bí káwà nínú ìkan nínú àwọn tí ó gùn ikú nínú lànà Nabi sallallahu alaihi wasallam Ibadallah ọ̀rọ̀ tí wọ́n ní kí àríjọ gbéyẹ̀wò òun náà ni ìyàtọ̀ tí ń bẹ láàrin ahli sunnati wal jama'a àti jama'atu tabligh òun wọ́n ní kí a lè jọ gbéyàwó láàrin ara wa tí a bá ní kí a wo àkọlé yìí dáadáa ẹ rí wípé nǹkan ni tó yẹ sí pé ó dàrú máwọn èèyàn ní ojú láwùjọ tá a wà tó dáhùn gbà sí tàrí ìyàn tó bá sòkòtò sókè wọ́n ni àwọn tẹ̀blígì nù ṣé wọ́n náà tó ti lọ join àwọn tẹ̀blígì ni ṣé wọ́n náà tó ti wà ní àwọn tẹ̀blígì ni ọmọ yí tẹ̀blígì ní ṣe ẹ́ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́n máa ń sírò ẹni tó bá ti dáhùn gbà sí tó gé wọ́n máa sírò wọn má inú àwọn jama'atu tabligh pé àwọn tabligh ni ẹ̀ àmá walhamdulillah a tí a bá ní káwò adúpẹ́ fọ́lọ́wọ́ bá wípé ó ti ń yí ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa lónìí wípé ahlus sunnah wal fún jama'atu tabligh kódà ìlòmí wọn bí ilé ìpé sáàlù súnà lẹ́yìn àbí tabligh gbà àwọn alùsúnà làwọn tí wọn àwọn èsì tabligh tí wọn sáàlù súnà lẹ́yìn ẹ̀ àrùkú tabligh ní yìí ni so ilé ìbáyìí nǹkan tó fa òun ni àìdákẹ́ tí àwọn olùkòkè ọ̀dákẹ́ láti máa sọ aburú tí ń bẹ nínú jama'atu tabligh ilé ló ń àwọn pé à yìí pẹ́yìn ní tó dáa ẹ̀ẹ́ à tẹ̀bílì yìí tún dá báyìí so irú ilé báyìí ó fàájú pípa àwọn ẹ̀fín fúra ma pé à wọ́n ṣe tẹ̀bílì yìí kódà tẹ́bá rí tẹ́ bá ń sọ̀rọ̀ àwọn tẹ̀bílì yìí báyìí àwọn tẹ̀bílì yìí gan wọn tún tọ́ ma kọ́bọ̀ lọ́wọ́ wọn àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà a sì ráwọn èèyàn tó ẹ́sì pé ojú wọn sì dúdú wọn ma yàtọ̀ láàrin ahlu sunnati wal jama'a àti tabligh àti jama'a àti tabligh fún ọmọ yàtọ̀ láàrin méjèèjì kódà wà lè asàfi shadid nínú tó bá nínú jẹ́ jùlọ o ni pé kódà a rí nínú àwọn brothers àbí àwọn sisters tí wọ́n mọ̀ yàtọ̀ láàrin ahlus sunnah wal jama'a àti jama'atu tabligh táwọn òpé wàhálà yìí ti pọ̀ jù kí ni yàtọ̀ láàrin ahlus sunnah àti tabligh nísìnyí láwọn sisters àtàwọn brothers náà tó ẹkùn wọ́n ní rúrú rí tẹ́bá ti ń sọ̀rọ̀ àwọn tabligh gbẹ́gbẹ́ dákùn ẹfà wọn náà lẹ́jàrí alùsúnà làwọn náà gbogbo abákan náà níwá nǹkan tó gbà ní súnà lọ́dọ̀ tí ẹ kíyàn dárùn gbà sí kó gé ṣòkòtò kóbìnrin kó sì bọ́ ara rẹ̀ alùsúnà ti dé nìyẹn ni látara àìní ọ̀làjú ẹ̀sìn òun ló fà tó fi jẹ́ sí pé èèyàn máa rò wípé téèyàn bá ti ó ti dáàlù súnnà nìyẹn billahi alaikum tí a bá rí ẹnìkan tí ò kí ń ṣe mùsùlùmí sìn tó bá dárùn-ún sí tó gé sókòtò só ti dáàlù súnnà só di mùsùlùmí abẹ́rù pé kò sírú ẹ̀ ẹni tí ò kí ń ṣe mùsùlùmí tó dárùn gbọ̀n sí ìrọmọ rẹ̀ pọ̀ kò kí ń mú kankan bẹ́ẹ̀ ṣòkòtò rẹ̀ ní sùsáàkì ni ẹ ti rírí abẹ́ rírí naam àwọn kan láwọn tí rírí àwọn kan ló wà bẹ́ẹ̀ ni nǹkan tó fa ni pé nǹkan tí ò wọ́pọ̀ ni àmọ́ ń bẹ ẹnìkan ń bẹ ń gbé ní táǹkì ń bẹ yẹn wọ́n pè ní evangelist al-ma'ruf evangelist al-ma'ruf àpadà sí burúkú lọ ṣẹlẹ̀ sí ọlọ́mọba alékẹ́lá kọlọ̀mọba kọba sàmà náà padà irú àpadà sí bú tó ṣẹlẹ̀ sí ọlọ́mọjọ́ ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa láíláí tó bá kù díẹ̀ tí rú ọ̀sọ̀ kankan wa kọ́nà bá lẹ́gbẹ́ kó fi ikú ṣe bíbú àṣírí fún wa ọ̀làlá ìlàìlàlá àwọn ilé sàmì yìí wàláhì láàzín kíyàn kú ọ̀sàn jù kọ́ ma wà lórí ilẹ̀ ní kéfèrí lọ kíyàn kú kọ́ lọ bá ọlọ́run bá ní mùsùlùmí wà nílé so kọ́lọ̀ bá lè kílákọ́lá kó láwá kún bẹ́ ẹni tá ń wí yìí ó dárùn gbọ̀n sí tó pọ̀ gidi gan kèé gé kankan nínú gbọ́n rẹ̀ àyàfẹ́lẹ̀ tó bá tu nígbàtí bá ń yà nìkan lọ́yàkù ẹgẹ́ bí nature ọ̀rùngbọ̀n irùngbọ̀n Sokoto rẹ̀ sì délàjì ojúgun ẹni táwọn wuyẹ̀ bá jẹ́ lìsì rẹ̀ ni kò yẹ́ bá yìí sí ẹ̀dàkùn pẹ̀lú pọ́ dárùn gbà sí ó gé ṣòkòtò yìí só ti di mùsùlùmí àbó ti dáàlì súnnà so bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn adárùn gbà sí agé ṣòkòtò kọ̀sọ̀ ìdáàlì súnnà torí pé dẹ̀ ni kódà ní lọrin wọ́n bí báyìí ẹnìkan bẹ tí ń gbógidí mẹ́yẹn ó ti kú wọ́n pè ní saruk hassan saruk sarukọ ẹni táwọn yìí gbogbo àwọn ìyàwó rẹ̀ pátápátá ẹlẹ́hà ni wọ́n ògbóǹtarìgì súnfídẹ̀ ni tó yẹ pé ìjẹ́ súnfí ẹ lágbára débi tí ọ̀tayọ̀ àlà so kí láyẹ́fà yọ́ bẹ̀ ní pé gbogbo ilé báyọ̀ sọ̀rọ̀ ìdádù sunnah wal jama'a nàmì nítorí àsìkò wa àṣẹ rí ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí ọ̀rọ̀ kan tó pé ó tóbi gan ó wúwo gan kódà ó tóbi ju ẹnu ìwọ̀nba wa táwà ní jòkólẹ̀ ta fẹ́ gbọ́ yìí lọ ọ̀rọ̀ kan tó pé ó yẹ kí ó jẹ́ sí pé a máa ṣàlàyé lórí rédíò a ma sàràyẹ lórí tẹlifíṣàn a ma sàràyẹ láwọn masalasi ńláńlá àdúgbò wa a ma sàràyẹ láwọn lectures ìta gbangba tí gbogbo èèyàn ma gbọ́ ni níbi tí ọ̀rọ̀ náà ibi tó lágbára dé àmọ́ ẹnu ẹnu ìwọ̀nba wa tá ń gbọ́ yìí náà bá ti gbọ́ lágbọ́yé ó ń kálukú wa yìí lálọ́ ma convey message yẹn káàkiri lálọ́ ma gbé message yẹn káàkiri lọ sáwọn àdúgbò wa lọ sí àwọn àyè ibi tọ́lọ̀mọ̀bà rẹ̀ gẹ́gẹ́ bá ti fún kálukú ní kápá láti sọ̀rọ̀ tí tọ́lọ̀mọ̀bà rẹ̀ gẹ́gẹ́ fi ní kí nǹkan yẹ kó máa tàkà débi tí ọlọ́mọ̀bà rẹ̀ gẹ́gẹ́ bá fẹ́ kí ó tàn kàdé náà alfurqanu bayna ahli sunnati nínú àwọn wàhálà ìdàmú tí ó dé bá wọn mùsùlùmí lẹ́yìn tí anábi sallallahu alaihi wasallam kú tán òun náà ni fitnatu al-iftiraq fitnatu al-iftiraq wàhálà ìpínyẹlẹyẹlẹ àwa mùsùlùmí níjọ níjọ eléyìí báyìí ó ó jẹ́ kan nínú àwọn wàhálà tó ní agbára gidi gan tó yẹ sí pé ó sẹlẹ̀ sí àwa musulmi kódà débi wípé anábi sallallahu alaihi wasallam ó bẹ̀ lọ́wọ́ bá pé kíkẹ́ ní ìmọ́sẹlẹ̀ àmọ́lọ́wọ́ bá lè ní ohun ọ̀yọ̀ndárú nǹkan ìfà nábi sallallahu ọlọ́wọ́ bá sọ o kò sínú ètò ọlọ́wọ́ nǹkan yóò ní ṣẹlẹ̀ sáwà mùsùlùmí eléyìí báyìí ọlọ́ọ̀bá àríkẹ́lá sàlàyé nínú alkùránù karim wípé owó ọlọ́ọ̀bá lòun ní kápá lórí gbogbo àwọn ẹ̀dá láti ṣe nǹkan tó bá wù wọn ọlọ́ọ̀bá lórí wọn ọlọ́ọ̀bá àríkẹ́lá jẹ́ kó yí ànábì sallallahu alaihi wasallam nínú suratul an'am àyà 65 ọlọ́ọ̀bá ní qul huwa al-qadiru ala an yab'atha alaykum 'adhaban min fawqikum ọlọ́ni rẹ̀ annabi ma sọ fún al'umma rẹ̀ ma sọ fún gbogbo ayé tó ní ta ma sọ pé al'umma annabi ta ma sọ pé al'umma annabi ummatun nabi sallallahu alaihi gbogbo àgbáyé ni wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run bá ní ààrán ìrìn ànábì sallallahu alaihi wasallam ààrán oníṣẹ́ àyàfikọ́ ọmọ jẹ́ òjíṣẹ́ sí fún gbogbo àgbáyé ọlọ́run bá ní ààrán sẹ́ni kankan ààrán oúnṣẹ́ àyàfi sí gbogbo àgbáyé pátápátá gbogbo àgbáyé lọ́wọ́n bá lékẹ́ ránà nábì sallallahu alaihi wasallam sí tó tọ́ bá ń sọ̀rọ̀ nípa lùúmà nábì gbogbo ayé lẹ́lùúmà nábì eléyìí náà pè ní ummatu da'wa àwọn àlúmọ̀ tọ́lọ̀ ọba lè kílára nẹ́bì sí kílára nẹ́bì lọ sí kọlọ̀pù wọn sójú ọ̀nà ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ bá ní kòl ọlọ́nira nẹ́bì mọ́ sọ fún gbogbo àgbáyé pé huwal qadiru ala an yab'atha alaykum min fawqikum aw min tahti arjulikum tàbí kọ́ jẹ́ pọ́lọ́wọ́ bá lẹ́kẹ́lẹ́ mú yà jáde láti ìsàlẹ̀ yín ọlọ́wọ́ bá lẹ́kẹ́lẹ́ níkàpá láti síbẹ̀ aw yulbisakum shiya'a tàbí kí ọlọ́wọ́ bá lẹ́kẹ́lẹ́ kó fún yín káyẹ́lẹ̀yẹlẹ́ kẹjẹ́ ni tí ó yà para yín wa yudhiqa ba'dakum ba'sa ba'din tó jẹ́ sí pé ọlọ́wọ́ bá yóò wá máa fi apá kan nínú yín yóò máa fi jẹ ìdí àjẹ fún apá kejì apá kan ma gbógun ti apá kejì nínú yín so ibá nísìnyí ọlọ́run wá ní unzur kayfa nusarriful ayat ọlọ́ni rà nábi wo bí àwọn ọlọ́run ọba ìdíkílá sí ń sàlàyé àwọn àyà ní ìfọ́síwẹ́wẹ́ la'allakum yafqahun la'allahum ìgbà tí ó sọ̀kalẹ̀ tọ́lọ́wọ́ bá lékẹ́ sọ fá nẹ́bí sọlọ́sọ́lá pé ẹ̀rẹ́ ànẹ́bí mọ́ sọ fáwọn alùmọ̀ rẹ̀ pé ọlọ́wọ́ bá lékẹ́ ọlá òun ló ní kapá láti sọ ìyàkalẹ̀ lẹ́yìn lórí láti sánmà kò yé bá nísìnyí ànẹ́bí sọlọ́sọ́lá ń bẹ lọ́wọ́ bá pé ẹ̀rẹ́ ọlọ́wọ́ bá mo fi wájú ìrẹ́ ọlọ́wọ́ bá tó ní àpẹẹlẹ jùlọ gbangba wájú rẹ Ọlọ́run tó ní àpẹẹlẹ jùlọ mo fi bẹ̀rẹ̀ Ọlọ́run Ọba kó sọ wa kúrò níbi eléyìí báyìí kó sọ wa kúrò níbi tí sọ ìyàkalẹ̀ léwa lórí àtòkè sánmà ìgbàtọ́nà ọba lẹ́kẹ́ sọ wípé aw min tahti arjulikum tàbí kọjá sí wípé Ọlọ́run ọba lẹ́kẹ́ lọ́wọ́ mú ìyà jáde láti sàlẹ̀ wá mọ́ wá sọ lọ́dọ̀ rẹ ọlọ́run ọba kó sọ wa kúrò níbi ìgbé ìyà dìde ránṣẹ́ sí wa láti sàlẹ̀ wa látàbẹ́ ẹsẹ̀ wa ọlọ́run ọba ní aw yulbisakum shiya'a wa yudhiqa ba'dakum ba'sa ba'din ọlọ́run tàbí kí ọlọ́run ọba àlékẹ́lá kó fún ọyín káyẹlẹyẹlẹ kọ́lọ̀wọ̀ bá àríkẹ́lá yọ́ ma dìde ogun sápá kejì yìí anábi sallallahu alaihi wasallam sọ pé hadhihi ahwanu nínú tàbí ká sọ pé hadhihi hadha aisar eléyìí báyìí tó rọrùn díẹ̀ eléyìí báyìí lára àwọn fitna tó wá dé bá wa mùsùlùmí ni pẹ̀lú kí wa mùsùlùmí jẹ́ tó yẹ́ sí pé àṣọ̀kan àjẹ́ni tó yẹ́ sí pé orin ojú ọ̀nà kẹna ààjẹni tó yẹ́ sí pé ìròrí wá papọ̀ sójú kan ààjẹni tó yẹ́ sí pé à ń tẹ̀lé ìlànà ẹyọ kan ṣoṣo ilé báyìí nínú àwọn wàhálà tó dé bá wa ni eléyìí báyìí sì ní nínú àwọn nǹkan tó yẹ́ sí pé àwọn ọ̀tá Islam tí wọ́n náwó lé lórí ni àwọn ọ̀tá Islam wọ́n náwó wọ́n ṣe wàhálà lórí bí àwọn mùsùlùmí bá sí níjọ́ kan nítorí pé ibi ìmọ̀ jọ́ kan agbára wà ń bẹ̀ gan a má níbi ká yapa yẹ́lẹ̀yẹ̀lẹ́ ìyà àti yẹpẹrẹ ló wà ń bẹ àwọn agbára wọn tàwa yóò kàwà báyẹn so nítorí ló jẹ́ pọ́lọ́wọ́ bá alékẹ́lá sọ láyé tọ́pọ̀ ní al-Qur'an ọlọ́wọ́ bá ní innal ladhina farraqu dinahum wa kanu shiya'a lasta minhum fi shay ọlọ́wọ́ bá ń dájúdájú àwọn tó yẹ́ ọlọ́run bá ń dájúdájú àwọn tí wọ́n fún ẹ̀sìn wọn káyẹlẹyẹlẹ tí wọ́n yapa nínú ẹ̀sìn wọn wàkánù ṣíyà tí wọ́n wá wà níjọ níjọ gẹ́gẹ́ bí àwọn yahudi àti nasara lasta minhum fi shay ọlọ́run ní ànábì ò sí lára rú àwọn èèyàn báyìí ayà yẹn lọ́wọ́ bá ní gíláti ń se àfọ̀má ànábì sallallahu alaihi wasallam kúò eléyìí báyìí ọlọ́run bá ní kílásí ní sí àfọ̀má nẹ́bì ní pé ìrẹ́ nẹ́bì ò èé sára wọn ajẹ́gbẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá fọ́n ká tó bá fọ́n ẹ̀sìn ẹ̀ka yẹlẹyẹlẹ tí wọ́n bá wà níjọ níjọ anẹ́bì sallallahu alaihi wasallam ò sí pẹ̀lú sallallahu alaihi wasallam ò sí lára sallallahu alaihi wasallam bá dẹ̀ khaba wa khasira irú ẹni bẹ́ẹ̀ ti sòfò ní ẹkọ́lọ̀ bá ní mi ọlọ́wọ́ bá rígbẹ́ sọ wípé ọlọ́ni munibina ilayhi wattaqu wala takunu minal mushriki minal ladhina farraqu dinahu wa kanu shiya'a kullu hizbin bima ladayhim farihun ọlọ́wọ́ bá ní munibina ilayhi ẹjẹ́ ni tí ó ma sẹ́rí padà lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba ẹjẹ́ ni tí ó ma túbà lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba wattaqu kẹsì jẹ́ ni tí ọlọ́wọ́ bá ní ẹmá kọ́ sí àwọn ẹlẹ́bọ minalladhina farraqu dinahum wa kanu shiya'a àwọn tó yẹ kí wọ́n fún ẹ̀sìn wọn káyẹ̀lẹ̀ yẹ̀rẹ̀ wa kanu shiya'a wọ́n wà níjọ níjọ àwọn wo ni ẹ àwọn yahudi àti nasọ́rọ̀ àwọn ọlọ́wọ́ bá lè kílá ń sọ bí ká má jọ wọn àwọn ẹni tó yẹ sí pé ọlọ́wọ́ bá lè kílá ń pè wọ́n wà níjọ níjọ

bihablillahi jami'a gbogbo yín pátápátá ẹ dìrọ̀ mọ́ okùn Ọlọ́run Ọba okùn Ọlọ́run Ọba gbogbo yín ẹ dìrọ̀ mọ́ lápapọ̀ hablullah okùn Ọlọ́run Ọba tí wọ́n wí nínú àyà yìí òun náà ni la ilaha illallah gbogbo yín pátápátá ẹ ṣọ̀kan lórí tawhid arínà wal mufassirun tó ní hablullah okùn Ọlọ́run Ọba tí wọ́n wí nínú àyà yìí òun náà

in ta ma ṣọ̀kan lé lórí òun náà ni lórí ọ̀rọ̀ tawhid lórí ìpìlẹ̀ al-Qur'an òun láà ma ṣọ̀kan lé lórí ta bá ti lẹ́rẹ́ ni tó yapa tawhid abẹ́ni tó yapa al-Qur'an a ṣe kí ni a yọnu ẹni bẹ́ẹ̀ kó nù sọ́fú wa kò yẹ bá ní sí ọlọ́wọ́ bá ìkẹ́dẹ̀ ń kọ̀ fún wa ká pín yà yẹlẹyẹlẹ wà láti fárọ̀kù ọlọ́wọ́ bá ìkẹ́dẹ̀ sọ pé wà kúrù ní mẹ́tàlọ́yì alaikum ìkúntum àdáà fa'allafa bayna kulubikum ọlọ́wọ́ bá ní ẹ̀dẹ̀ àmátì ìdẹ̀rọ èmi ọlọ́wọ́ bá lórí yín ìkúntum àdáà nítorí pé nígbà kan rí ọ̀tá ara yín idh kuntum a'da'a fa'alafa bayna qulubikum ọlọ́run ọba àlékẹ́lá wá ṣe kíni ọlọ́run ọba àlékẹ́lá wá so ẹ̀mí papọ̀ pẹ̀lú islam kò yí bá nísìn wa kuntum ala shafa hufratin minan nar ní bákan yọ yín kúrò létí bèbè náà pẹ̀lú islam ọlọ́run ọba àlékẹ́lá ó fi ń sétí aljanna so eléyìí báyìí oúnjẹ gbogbo ẹ pé ọlọ́run ọba àlékẹ́lá ń pa wá ọlọ́ọ̀bá alékẹ́lá ń pa wá láṣẹ ká a eléyìí báyìí òun ló jẹ́ ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ ta láti wípé gbogbo eléyìn tó bá ti ní pẹ̀lú pàyíyapa láàrin ara wa ẹlẹ́sìn mẹ́sìn ẹlẹ́yàmẹ́yà oníranmàran elédè médè eléyìí báyìí nínú àwọn nkasi gbogbo láì tí ẹ wo ìran tẹ́nìkọ̀ọ̀kan ti wá ìdílé tẹ́nìkọ̀ọ̀kan ti wá ìlú tẹ́nìkọ̀ọ̀kan ti wá èdè tẹ́nìkọ̀ọ̀kan sọ ilé ìbáyọ̀ ọgbọ̀rọ̀ jẹ́ nǹkan tí ó yà wá agbọ̀rọ̀ jọ kan gẹ́gẹ́ bí mùsùlùmí ni kò yẹ́ bá ní sí so ọlọ́wọ́ bá ní kẹ́jẹ́ kó yíwa ní al-Qur'an bẹ́ so ọlọ́wọ́ bá ní kẹ́jẹ́ kó yíwa wípé innamal mu'minuna ikhwa ọlọ́wọ́ bá ní àwọn mùmìní àwọn nìkan náà ni ọmọ jọmọ yára wọn

Ànábì láwọn Yahudi pín sọ́nà 71 wàftaraqat an-nasara ala ithnatayn wa sab'ina firqa Ànábì ní àwọn Nasara tí wọ́n àwọn pín sọ́nà 72 àwọn tó jùta àwọn Yahudi lọ wa sataftariqu hadhihi al-umma al ni Ànábì náà tó tó wá yìí àwọn náà padà pín ala thalathi wa sab'ina firqa àwọn pín sọ́nà 73 kulluha fi an illa wahida

aljamaa àwọn ni ìjọ kan tí ó là ẹ wò bí hadith ṣe wí humul jamaa àwọn ni jamaa náà jamaa ibadallah àwọn jamaa wọ́n lànàbí wí báyìí tàbí lè sọ́rú jamaa náà fún mi tẹ̀pá náà bí ọ̀dákọ̀ jamaa kankan báyìí àbí ẹ̀kọ́ ni anábi ni humul jamaa àwọn jamaa làwọn tí ó là yẹn tàbá ni jamaa náà kọ̀ sí ẹnìkan lónìí tí ọmọ claim kóhun ni jamaa yẹn àbí ni kò sí ìjọ kan lónìí tí ó ma pàpẹ mọ́ra pé aljamaa tánàbí ń wí yíò àwa ni now anẹ́bì fún rẹ̀ wá sàlàyé nínú hadithu mi wípé àwọn ìròyìn wọ̀nyí gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti rí lára rẹ̀ àwọn ni aljamaa tá ń sọ ẹ a jẹ́ pé ilé ìtafẹ́ kàtánàbí fi sàlàyé èyí gbogbo ẹnikẹ́ni tó bá ti kó sínú àwọn nǹkan yìí irú ẹni báyìí nínú ẹgbàwá mẹ́yìn tó sàlàyé lè Ànábì ní man kana ala ma ana alayhi al-yawm wa ashabi Ànábì ní àwọn jama'a náà àwọn tó jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí nǹkan tẹ́mi Ànábì wà lórí ẹ̀ lónìí gbogbo àkídà tẹ́mi Ànábì wà lórí ẹ̀ lónìí gbogbo ìbádà tẹ́mi Ànábì wà lórí ẹ̀ lónìí gbogbo àwọn ìwà tẹ́mi Ànábì wà lórí irú ìbádà táwọn sọ̀hábà mi ń ṣe anẹ́bí láwọn ni aljama'a a jẹ́ pé gbogbo àdìsọ́kan tí èyàn bá ti ní gbogbo ìbádà tí èyàn bá ti ń ṣe tí ò bá ti jọrú ilé tánẹ́bí wà lórí ẹ̀ nígbà yẹn tí ò bá ti jọrú ilé táwọn sọ̀hábà wà lórí ẹ̀ nígbà yẹn irú ẹni bẹ́ẹ̀ fáwọn fi ń pe ìjọ ẹyọkan yẹn ní alfirqatu najiya kí ni mo pé jama'a alfirqatu annajiya ìjọ ẹyọ kan oṣo tí ó là kó bí ọlọ́wọ́ bá tó nípa àwọn ìjọ ẹ nìkan ànábì ní òṣèké ni ànábì ní òun nìkan ni òní abẹ́ẹ̀kọ́ ni alfirqatu annajiya jama'a eléyìí báyìí nípìlẹ̀ ta fẹ́ mọ jama'a àti tabligh àti àkídà wọn bákanáà adẹ̀fẹ́ gbé iṣẹ́ àwọn ahlùsúnnàtí wal jama'a àti àkídà wọn afẹ́ gbé sórí òsùn wọn ìntánẹ̀bí wà lórí ẹ̀ nígbà ẹ̀ àtàwọn sọ̀hábà ẹ̀ kò rí báyìí nísìnyí ilé báyìí ló ká wo àwọn iṣẹ́ wọn tí wọ́n ń ṣe àtàwọn àdìsọ́kàn wọn káwàá mọ̀ bọ́yá wọ́n wà lórí ojú ọ̀nà yẹn àbí wọ́n sí lórí ojú ọ̀nà yẹn náà alákọ̀ọ́kọ́ náà àwọn jama'atu tabligh jama'a kan ni wọ́n tó jẹ́ sí wípé ẹni tó dá wọn lẹ̀ tó dá jama'a yìí lẹ̀ ó wá láti a ibi kan tá ní Kandala ní India wọ́n fi máa ń pè ní alkandahlawi tó pọ́ wá láti kandala ní india lẹ́ni tó dá jama'atu tabligh ẹni tó dá alẹ́bì tó ṣe wá nìyẹn kò rí báyìí sí ẹni isi ni ó gbé jama yìí kalẹ̀ lórí àwọn òrùrí kan ni ó gbé kalẹ̀ lórí àwọn òrùrí kan ẹ jẹ́ ká wá yí àwọn òrùrí náà wò ká wá gbé òrùrí náà sórí òṣùwọ̀n intanẹ́ẹ̀tì wà lórí ẹ̀ nígbà yẹn àtàwọn sọ̀hábà só bá wọn àbí ò bá mu alákọ̀ọ́kọ́ àwọn tabligh fi báàbì al-qadar níbi báàbù ìnígbàgbọ́ sí kádàrá jàbúríyà ni wọ́n àwọn wọn ń pè ní jàbúríyà àwọn tán gbà pé àtẹni tó ṣe dáadáa o àtẹni tí ò ṣe dáadáa o ọlọ́run ọba náà ló jẹ wọ́n páṣe ọlọ́run ọba ló so ọlọ́run ọba àlékẹ́lẹ́ ò ní fìyà jẹ lórí gbogbo ń tọ́báwù kéèyàn ṣe láburú kò yẹ báyìí nítorí pọ́nà ọba náà ló jẹ́ ń pàṣẹ kìí ṣe pówó òun náà eléyìí báyìí nínú àkídà àwọn tẹ̀blíìdì lọ́wà ọ yapa sí àkídà nẹ́bì sallallahu alaihi wasallam nítorí àwọn tẹ̀blíìdì lọ́wọ́ sọ fún yín pé àwọn tẹ̀blíìdì ẹni tó bá ti tẹ̀rì sínú tẹ̀blíìdì dáadáa tí bá ń mu tí báyìí àbí ń parọ́ torí wọ́n máa parọ́ gan wọ́n dẹ̀ máa jàmbá yàn àmọ́ ẹlẹ́ràálù súnà náà ti ń parọ́ ẹlẹ̀ alùsúnà ti ń jà báyàn ìyí ò sọ wípé ọsọ alùsúnà dẹni tí ọsọ súnà dẹni nǹkan tí ò dá nítorí pé kárí mùsùlùmí ti ń mutí ìjọ sọ wípé islam ò dá kárí mùsùlùmí ti ń jalè ìjọ pé islam ò dá kárí mùsùlùmí ti ń pààyàn àbí mùsùlùmí ti ń ṣẹbọ tó sọ fún apẹ́sìn ẹlẹ́bọ ní islam so kárí tẹ̀blírí kárí yàn ká ti ń tẹ̀lójú ọ̀nà tẹ̀blírí kọ́ ma parọ́ kọ́ ma ṣe jàmbá kó ma jalè kò tí sọ fún wa pé jama'atu tabligh ìrọ̀dá ó dìgbà tàbá tó wọnú manhajú wọn tàbá rí pé manhajú wọn àbí àójú ọ̀nà wọn tí wọ́n rìn ó sọpọ́ọ̀tì kíyàn máa jalè kíyàn máa kò tí yẹ báyìí sí ìgbà ìrà tó wà lè gbà pé àà ah, tó bá yẹ pé lànà tẹ́ntẹ̀lì ní kọ inú nǹkan báyìí lànà tí ò dáa ni àmọ́ tó yẹ pé ìwọ gangan wà yìí kéṣe pé lànà gbogbo tí yẹn bá wù kó ṣe láyé láburú ọlọ́run ni ọlọ́run ni tẹ́bá tó ń gbé àbúrọ́dà ah, kí ló ní tẹ́wà jàmbá mi kí ló tẹ́ ń parọ́ ah ọmọ ìyá ọlọ́run ni ọlọ́run ni ọlọ́run ni tẹ́bá tó gbé àbúrọ́dà ah, kí ló ní tẹ́ ń ṣe sìnà yóò ní ah, ọlọ́run ni bọ́dọ̀dà kí ló ní tẹ́ ń jalè yóò ní ọlọ́run ni bọ́dọ̀dà kí ló ní tẹ́ mọ́gbó yóò ní ọlọ́run ni gbogbo nǹkan ọlọ́run ni ọlọ́run ni ọlọ́run ni eléyìí báyìí wàlláhì inú àkídà àwọn tẹ̀blíìgì ló wọ́n ní gbogbo tó bá ṣe é ṣe ọlọ́run ní àti gbogbo tí ó bá ṣe é ṣe ọlọ́run ní kẹ́ mọ̀ pé gbogbo tí bá ń ṣẹlẹ̀ ọlọ́run ní ó máa ṣẹlẹ̀ àti gbogbo ọlọ́run ní gbogbo ẹ̀ eléyìí báyìí àkídà jàbúríyà ni kí ẹ máa ṣe ìhtìjájú bil qadar lórí aburú tí bá ń ṣe kí ẹ máa fi kádàrá sẹ̀rí lórí pé ń saburú kó ní ẹ bọ́nà kò sínú nǹkan tí anábì sallallahu alaihi wasallam ń pèpè rẹ̀ kò dẹ̀ sí nínú nǹkan tí kódà ló fi jẹ́ sí pé nígbà lásìkò Umar ibn Khattab ààrẹ nìkan nú àwọn èèyàn tó ṣe zìnà àmì ó jalè ọwọ́ abẹ́ fi kádàrá sẹ̀ rí ẹyẹ báwọn tẹ̀blíkì sí mọ́ fi kádàrá sẹ̀ rí kí ni nǹkan tó ṣe ìgbà tó jalè ó wá mú lọ sọ́dọ̀ Umar láti pé ká gbé lọ gé lọ́wọ́ ó sọ pé ah يا عمر يا امير المؤمنين يا امير المؤمنين ah ó lè tí mo jà yí ọlọ́run ló jẹ́ kó rọrùn fún mi ọlọ́run ní kí n já ó ní kádàrá mi ni ó ti wà ní kádàrá mi pé máa já lè ní má mú mi pẹ̀lú tó ti wà ní kádàrá kí ní Umar ibn Khattab sọ fún ó ní inú kádàrá rẹ̀ lọ́wà pé kó já lè àbí a jẹ́ pé inú kádàrá rẹ̀ náà lọ́wà pàájì ọlọ́wọ́ ẹ̀tí ọ̀nà innama naqta'u bi qadarillah so rọ́wọ́ táwa náà ń gé yìí nínú kádàrà ọlọ́ọ̀bá lọ́wọ́ pẹ̀ká mẹ́ gé wọ́n so kádàrà ọlọ́ọ̀bá ní kọ́ jálè kádàrà ọlọ́ọ̀bá ní pẹ́ká gí ọlọ́wọ́ kò yé báyìí nísìnyí eléyìí báyìí nígbàtà aléyàn tó fẹ́ sí ihtijaj bil qadar tó yẹ fi kádàrà sí ẹ̀rí lórí aburú tí ń ṣe umaru ṣe umaru tako torí bẹ́ẹ̀ kò sínú manhajú ahli sunnah wal jama'a so àwọn jama'a tabligh fi bábil qadar jaburiyatu níbi kọ́dàrá níbi báàbù kọ́dàrá jàbùríyà ni wọ́n tẹwárí jama'atu tabligh fi bábil iman murji'a ní àwọn jama'atu tabligh níbi báàbù al-iman murji'a ni wọ́n kí náà ń pè bẹ́ẹ̀ murji'a làwọn tó gbà yí pé gbogbo tó bá wù kíyàn máa ṣe lẹ́sẹ̀ kò kó bá imaniya la yadurru la imani dhanbun la máàl ìmáni zambo bẹ́yẹ̀ bá jalè kò kó bá ìmáni rẹ̀ bẹ́yẹ̀ bá mutí kò kó bá ìmáni rẹ̀ bẹ́yẹ̀ bá ń ṣe zìnà kò kó bá ìmáni rẹ̀ bákan náà kò sí èyí tí yẹn lè ṣe nínú iṣẹ́ táàfi yọ jáde kónú Islam kò sí iṣẹ́ tí yẹn lè ilaha illallah la ilaha illallah lọ́dọ̀ tàbílìgì mùsùlùmí ni ẹ̀yẹ́ sáàmà sí la ilaha illallah ilé ìbáyìí àkídà àwọn mùrùjíà ni ilé ìbáyìí àkídà àwọn tání o àwọn mùrùjíà ni kò sínú àkídà tó ahli sunnah wal jama'a kò sínú lànà nabi sallallahu alaihi wasallam tánàbí wà lórí ẹgbà nítorí pé la ó láwọn nawaqid ó láwọn tó ń bàjẹ́ òun náà ni pé

wala yanhauna 'anil munkar àwọn jama'u tabligh wọ́n máa ń pààyàn láṣẹ dáadáa ni wọn kí ń kọ̀ bàjẹ́ fún yàn wọn kí ń kọ̀ bàjẹ́ fún yàn eléyìí báyìí ó yapa sí ojú ọ̀nà al-Qur'an ó dẹ̀ yapa sí kíni o sí ìlànà nabi sallallahu dáwà ìpẹ̀bùsójú ọ̀nà náà ọba wọ́n má lórí ìpìlẹ̀ méjì tó tóbi òun náà ní ká mẹ́ pàwọn èèyàn lọ síbi dáadáa káàdẹ̀ mẹ́ kọ àbàjẹ́ fáwọn èèyàn ọlọ́wọ́ bá nígbẹ́ sọfá nẹ́bí Nuh alayhi salatu wassalam nínú suratu Nuh nínú suratu Nuh nínú suratu Nuh ọlọ́wọ́ bá ní inna arsalna Nuhan ila qawmihi an anzir qawmak min qabli an ya'tiyahum adhabun alim abẹ́ẹ̀kọ́ ni an anzir qawmaka

àti pé ọlọ́wọ́ bá ní kẹ́ sọ wípé wa uhiya ilayya hadha al-Qur'an li unzirakum bihi wa man balagh ọlọ́wọ́ bá lè kẹ́lá fi al-Qur'an rẹ̀ sí mi kí n lè bá ma fi ṣe ìkìlọ̀ fún yín ni àti gbogbo ẹnikẹ́ni tí al bá dọ́dọ̀ rẹ̀ wọ́n máa ń pèpè sí dáadáa wọn kì í kọ aburú fáwọn èèyàn ọlọ́run bá nígbà láti jẹ́ kó yọ wípé wàlítẹ́kùn minkum ummatun yad'una ila al-khayr wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar ọlọ́run bá nígbà jẹ́ kó yọ wípé ẹ jẹ́ kó máa wà láàrin yín umma àwọn ìjọ kan àwọn èèyàn kan yad'una ila al-khayr tó máa pàwọn ẹ̀lá sí dáadáa wa yanhauna 'anil munkar tó dẹ̀ máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn àbáwọn jamaatu tabligh nínú nínú manhajù wọn ni pé ìmá kọ ìbàjẹ́ fáwọn èèyàn ìmá ń lé àwọn èèyàn sákò ní ẹ̀sìn ọlọ́ọ̀bá kò ní jẹ́ kí àwọn èèyàn gbá tí èèyàn mú lọ́wọ́ tabligh sọ fún yín wípé ẹ má sọ fún èèyàn pé tí ń ṣe ọ̀dá kò sínú lànà àwọn ẹni rẹ kò sínú lànà àwọn kalla walla ẹ̀sìn islam ò rí báyìí wípé ọ ma gbọ́yé fúnra rẹ nítorí pé a lè dá gbọ́yé fúnra wa a lè ma burú àti dáadáa fúnra wa lọ́lọ́wọ́ bá alékílá fi rán òjíṣẹ́ sí wa lọ́lọ́wọ́ bá alékílá fi sọ tíra kalẹ̀ fún wa láti ma sàlàyé burú àti kíni wọn kí ń ṣe kí ni wọn kí ń pèyàn sí wọn kí ń kọ aburú fún yàn kódà ó débi wípé tí jẹmáyù tẹ̀blìr tán bá lọ sínú mọ́sálásí kan àbúwọ́n lọ sádùgbò kan tán bá bá àwọn èèyàn lórí záwíyà tó ń ṣe záwí àbọ́ bá wọn tẹ́yẹ tọ́wàf tán rọ kíríkà sáré jẹmáyù tẹ̀blìr sọ wípé ẹ bá wọn ṣe ẹ mẹ́kọ̀ fún wọn wọ́n gbé yìí sábẹ́ nǹkan kan tó ń pè ní al ni o nígbà tẹ́ ẹ bá ń bá wọn yẹn ṣe nǹkan tẹ́ ń bá wọn ṣe nǹkan tó ń ṣe tẹ́ ẹ pọ́n wọn lé ìgbà ní inú ó dùn sí láti gbọ́n tẹ́ fẹ́ sọ fún wọn kò yẹ nísìnyí wàlọ́hì eléyìí báyìí nínú pátápátá gbà lọ́wà tó bá dẹ̀ fẹ́ tí mo ń sọ yìí kẹ́lẹ̀ bá mọ̀ pé tẹ̀blíg ẹgbẹ́ burúkú gbà ní wọ́n kọ ọmọ kéwú tó kọjá bá súnnà ní ọ tó bá tí ma ìlànà tí tẹ́bílìkì fi ṣe dáwà wọ́n ẹ̀ lè lọ jáde láíláí kẹ́tì ọ̀síwájú kan ṣe dáwà láíláí nítorí pé kèése islam náà fẹ́ pèpè sí wọ́n fẹ́ pèpè sí jamaru so wọ́n fẹ́ pèpè sí àwọn 6 point wọn ẹ́ àwọn 6 point náà so tó bá tí ma ó lè ṣe dáwà tẹ́bílìkì láyé

gbogbo ọ̀rọ̀ tó bá fẹ́ máa sọ ọgbọ̀rọ̀ bẹ̀rẹ̀ lórí la ilaha illallah kó dẹ̀ pẹ̀rẹ̀ sórí la ilaha illallah gbogbo ọba dẹ̀ lọ sí lọ tó bọ̀ gbogbo ọba sí lọ tó bọ̀ ọgbọ̀rọ̀ pé àwọn lọ kan lọ sí jáde èmi máa máa ń bi tẹ̀bílì gbogbo masalasi kí wọ́n tẹ̀lé àbẹ́yàn tó bá ṣe dáwà ṣe bí in tí ó dùn wọ́n mi ní pé kí gbogbo àwọn tí máa sọ̀rọ̀ kẹ́gbọ́n tí wọ́n sọ ẹ dákun nígbàtí tẹ̀blígì wá wọnú mọ́sálásí ìbáyìí nísìn ó wá pé gbogbo wa pátápátá ọlọ́run ní kí wá gbọ́ ó منع مساجد الله أن يذكر فيها اسمه في خرابها ẹ̀yìn pẹ́pẹ̀ sí bí mọ́sálásí nìyẹn ẹ dákun ẹ wá máa wò nígbàtí gbogbo awọ́wátá àbí jàmáà tẹ̀blígì tó wá mọ́ sáàsì tó wá pẹ́pẹ́ kí ni dùnmọ́ rẹ̀ kí ni dùnú rẹ̀ ṣebí kí gbogbo jàmáà kan fókọ́lẹ̀ kákalọ̀ jáde ni gbogbo awọ́wátá wá fi mọ́sálásí rẹ̀ àfókọ́lẹ̀ alọ́síjáde ológójì ọjọ́ àbí ìjáde olóṣù mẹ́rin nígbàtá bá dé

àníṣẹ́ tẹ̀blígì wọ́n pàtàkì mà rárá in fact in fact tẹ̀blígì gbà yí pé èsù ni mà mo fi ọlọ́wà búra àwọn ilé tí mo ń sọ yìí kèése wọ́n ní wọ́n pé kèése pé ìbanilókọjẹ́ èmi mọ o àmọ́ mọ bá wọn lò dáadáa àjọ sùn lójú kan náà àjọ jí kò yẹ báyìí nísìnyí èmi lọ́rùn balẹ̀ tẹ̀blígì gbà lágbájá àti lágbájá ìmọ̀ ni wọ́n mọ̀ wọ́n sì gbìyànjú ìmọ̀ nítorí ìjọ́ tẹ́yẹ̀ bá ti lè nímọ̀ láyé ìjọ́ ẹni ó kó orún gbèkọ̀ àwọn tẹ̀blígì ìjọ́ ẹni ó sign out wàláì nítorí ẹ̀ tẹ̀blígì inú ẹni tó kíkè gẹ́sì mọ̀jù láyé tẹ̀blígì ni ọlọ́wọ́ bá rẹ̀kílẹ̀ ń pẹ̀pẹ̀ sí kí ni o ń pẹ̀pẹ̀ sí pé ká máa wá mọ̀ abẹ́ẹ̀kọ́ ni la yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwáyà ọlọ́run bá lè gán pẹ̀pẹ̀ síbi ìmọ̀ jẹmáàtù tẹ̀blígì ń pẹ̀pẹ̀ kó bí ìmọ̀ nítorí pé tẹ́ bá ti mọ̀ láyéláyé ẹ̀ lè máa tẹ̀lá láìmọ̀ kákàkiri ṣe wá rí kò wá síbẹ̀ sí lè mọ̀ kéwú tó láyé tẹ́ bá lọ sí jáde jẹmáàtù tẹ̀blígì ó fi ẹni tí ó mọ̀ kùránì ká àmọ́ ti lọ sí jáde lóṣù ni kò sí nǹkan tẹ́ ilé mọ̀ wọ́n àjẹ́ lè gbà kẹwàá bọ́ta ń sìn ẹmà wo ẹ̀yìn ti rírí ibi jáde tẹ̀blík tẹwàá ní tó àfà ẹ̀yìn rahmanu wa nasta'in wa nastaghfiru ẹ̀ṣẹ́ ní tàbí bára ni ọ̀rọ̀ nípa kí ẹ máa so pàró ìbádàlọ́ tàbálọ́wọ́ yába ẹ ti rí bí kí tẹ̀blík kọ́ sọ orú ẹ̀ láyé láìláwọn ní sọ wàláhì bẹ́yàn báyìí lọ jáde tó bá bá wọn sọ tó bá ilé sọ wọ́n ma wù ọ̀rẹ́ kọ́ sọ́tẹ̀wọ̀n nífẹ́

ó nígbà táwọn wá débẹ̀ ìlú ìwá ní mọ́sálásí wọn kọjú sí kíblà ó láwọn wá gbìyànjú àwọn wá sọ because jama tẹ̀blígì wallahi wọ́n ní sọ fún yín pé kò kọjú sí kíblà láìláì wọ́n ní sọ fún yín alẹ́ ẹ̀gbọ́dọ̀ pa burú fún yẹn ẹ̀gbọ́dọ̀ sọ ẹ pè wọ́n lọ síbi ìjáde wọ́n mọ̀ mọ̀ fúnra wọn ùsùlù wọn ni pé ẹ̀sà ìjáde ni ẹ máa pèpè kí tẹ̀blígì rí ọkọ̀ dárùnmọ̀ sí báyìí kó gẹ́sòkòtò kọ́ máa rí ọkọ̀ máa sọ̀rọ̀ àkídàrú sínú àjàmà lẹ́nu báyìí kò tí ìgbà tó bá ṣe ọkọ̀ rí ọpẹ̀lú mẹ́ àyàn síwájú ọfẹ́ tàn nìyẹn o ìkọ́rọ̀m lọ́fẹ́ ṣe fún ẹyẹn àyàn síwájú wa èyí kí ní kẹ́dàkùn ìjáde oṣù mẹ́rin lẹ́ti lọ́nà ọfẹ́ mọ̀ bẹ̀yà tẹ̀blígì náà bí i sí tẹ̀blígì ni tó bá ní à ìjáde bó èmi ọlọ jáde ah ẹ̀yà síwájú wa ẹ lọ jáde bó ojú ọ̀nà ẹni rẹ̀ ni akẹ́nìkan tẹ bá sọ yọkọ ni oṣù mẹ́rin àbí mashallah ó ń gbé yẹn sí ayẹ́ ni o ọbẹ̀ tẹ́sì ní oṣù mẹ́rin àbídáwà ní ah, àyọ́rọ̀ yìí lóṣù mẹ́rin ayẹ́ ah, tí lóṣù mẹ́rin ọmọ ìyá ìyá síwájú èyàn gbalagbà ẹ̀yìn kí níka 40 days ń kọ́ tí bá lè tí lọ 40 days ah 40 days lọ 3 days ń kọ́ tí bá lè tí lọ ah ẹni tí mo sọ pé ó ń kéwú lọ́dọ̀ mi àwọn Pakistan láwọn ti àwọn tó jẹ́ mọ́ Pakistan wọ́n wá sí mọ́sálásí kan ní méjì ní ibi sáìdì méjì ẹni yí mo wá ní kó ń zoomẹ́ wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ olè náà ni ma fi parí inṣáàlá bàtà wá débẹ̀ bàtà débẹ̀ ẹni tí elétọ́ jẹ́ pakistani ẹ tí mo fẹ́ bá sọ̀rọ̀ abásálámọ̀ síra wa kò rí mi rí láyé fa àmọ́ ọ chánsì mi nítorí pé elderly person ni àgbàlagbà ni ó fi ọjọ́ orí chánsì mi jọ ẹ̀ <laughs> aláì ó kọ́kọ́ rí mi ń sálámọ̀ sí mi báyìí ó ní àbúrúdá ah, kò gbọ́ òyìnbó náà dáadáa o four months mo ní no no no no èmi náà mo come down sí level ẹ̀ torí kò gbọ́ òyìnbó four months mo ní no no no no ah forty days mo ní no no no no three days mo ní no no no ah three days is good for you three days is good for you three days is good for you wàláì tí ń bá mi sọ nìyẹn three days is good for me ní bá mi sọ wàláì

nígbà tí ma ṣe no wàláì i three days is good for you wàláì ọ padà fi mílẹ̀ bí ìgbà pé in german kankan ni wàláì bí tẹ̀bílì gbèsè rí nìyẹn true picture wọn nìyẹn wọn gbà pé ní kankan sí islam láyé àfẹ́tíṣẹ́ bá ń lọ jáde nítorí wọn máa ka oríṣiríṣi àwọn ọlá tí ń bẹ fún àwọn tó lọ jáde tán darí fún yín ṣe wá rí pa ìyẹ́lẹ̀ yàrá wàláì tẹ̀bílì ń parọ́ gan gbogbo tí ó ṣẹlẹ̀ wọ́n mẹ́ni ó ṣẹlẹ̀ ẹ ṣẹ́rí ẹnìkan ẹ àní nígbàtí mo fẹ́ ṣe waec nígbàtí mo fẹ́ ṣe waec nígbà yẹn wàláhì ìjọ tí mo ti hẹ́ẹ̀tì tẹ̀blígì láyé mìíràn àwọn ilé mọ̀ ní kí n fi waec lẹ́gìn kálọ̀ jáde nípa wàláhì lẹ́gbọ́n mo o buba mi o ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin kíní kan èyàn síwájú ẹ̀yin ṣe kírọ́mù fún mi mọ́sáwá bá mi sọ̀rọ̀ títí fá mo ní bàbá èmi ò lè lọ jáde kílódé mo ní mo ní wáyé kíwájú ni a ní àà brọ́dà ṣe rí gbogbo nǹkan ọlọ́run ní ọlọ́run ń ṣe gbogbo nǹkan ah, ni bọ́bá jẹ̀ fi gbọ́gbọ́ mọ́ fẹ́ ṣe wáyẹ́kì ṣẹ̀páyẹ kó fi mílẹ̀ pé ààrẹ ah, bá parí wáyẹ́kì máa lọ jáde pàlẹ́ kó fi mílẹ̀ o wá ní à ah, ọdọ́bí tí yí báyìí náà ọdọ́bí tí yí báyìí náà ni bóun náà ṣe bẹ́ sàmù sí ń bọ̀ báyìí nìyẹn àwọn jàmáà kan wá gbé jáde lọ sí mọ́sálásí wọn ìgbà tẹ́ gbé jáde lọ sí mọ́sálásí wọn lẹ́yìn tán parí ẹ̀yìn kíní wọn tán bàyánì tán máa ń ṣe tán wọ́n wá mú àwọn lẹ́yọ kọ̀ọ̀kan bí mo ṣe wá báyìí náà lọ́lọ́bá wọ́n wá lóun lẹ́sàmù ó dẹ̀ ní bá sọ̀rọ̀ ìgbà tí wọ́n wá ń lẹ resort ẹmọ wá wo ìgbà tí wọ́n wá ń lẹ resort kọ̀ bọ́dà láti lọ wo resort ìgbà tí yóò ṣe exam yóò lọ wo resort kọ̀ lọ wo resort àwọn akẹgbẹ́ rẹ̀ tààlọ resort bó ṣe débẹ̀ ní bá ń congratulate ah congratulation ah e para lẹ̀lẹ́ ní congrat wàláì mo fọ́nà bàbúrà bí i sọ fún bí i sọ fún bí kí n ho nígbàjú exam ó ní a1 lẹ nípa a1 parallel wàláì sọ fún mi ẹgbẹ́ wàláì mú bí yẹn sọ fún mi a1 lórí ó wá ní a1 ah, ah, ah, bó èmi tí ní ìsẹ̀zámù náà èmi tó ẹgbẹ́ jáde bọ́lọ́wà ìwọ́wọ́lọ́ àwọn màláíkà màláíkà lọ́wọ́ bá ṣe záàmù ilé àbá ọmọ ìyá ọmọ ìyá ilé lọ jáde màláíkà bá ṣe záàmù irú wo ló ti ṣẹlẹ̀ wàláhì kò sí àgbákòrọ́ tí ẹ bá sásìkò ni mo lè ka irọ́ mẹ́wàá tí jẹ̀bílì jọ sọ fún ọ nígbà tàbá ń kìrọ sí jáde wàláhì kódà kọ sọ fún àwọn jẹ̀bílì pé ìyàwó rẹ̀ lóyún sínú báyìí ó dẹ̀ ti sọpírẹ́sì alákọ̀ọ́kọ́ ó ti sọpírẹ́sì ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ló kù tí ó ṣe

wọ́n ni o máa sọ fún ọ wà jáde pẹ̀lú wọn lẹ́ni tí ó fi ìyàwó lẹ̀ lé tí ó ní àmá nígbàtọ́ bá fi dé ọ bá ìyàwó yí pé nínú ẹ̀rọ tí ń lọ ìyẹ̀fun sì ń jáde tí wọ́n sì ń jẹ tí tó fi dé ìyẹ̀fun jáde àwọn irọ́ àgbákò àwọn wàláì sẹ́rí ọ̀rọ̀ àtẹ̀blígì wọn kí ń sáàlù súnà rárá kò yẹ bá ní sí yìí wọn kí ń sáàlù súnà rárá kò síbi tí tẹ̀blígì wà tí wọn ní dọ́gba pẹ̀lú àwọn tẹ́wà mẹ́ nítorí pé kíni wọ́n fẹ́ kún wọn sójú ọ̀nà ìjáde so abẹ́lọ́wọ̀n balikẹ́lá kọ́dá kí ó sàánú so abẹ́lọ́wọ̀n balikẹ́lá kó mú wa dúró lórí kìtàbà àti súnà so yẹ bá ní sí yìí so kọ́nà balikẹ́lá kó mọ́ sí wálẹ́ni tí ó wa tọ́wà nù tẹ̀blígì

èyí wọ́n sọ pé nítorí pọ̀ wá pààyàn mọ́ lọ́wọ́túmọ̀ sí pọ́dá àìmẹ́yẹyàn tí ó ṣe tẹ̀blíkì tí ó pààyàn àbí àìmẹ́yẹyàn tí ó ṣe tẹ̀blíkì tí ó pààyàn tó ti wá mẹ́ pé in ń dà ní ẹ̀rí ni o mú wá lórí tó ń pèpè sí ìjọ wà níbàmú pẹ̀lú kìtàbà ti jazakumullahu khairan

na wọ́n lẹ́gbẹ́ kan wá ń pè ní umma movement group tó bá yẹ́pá wọn títí umma ọmọlẹ́yìn olúkadé sí mọ̀mà náà ni tó bá yẹ́pá wọn náà pè ní umma movement group ẹlẹ́gbẹ́ ni wọ́n ẹgbẹ́ tí ó dá ni wọ́n o so ibà nísìn ìkwáànù ni wọ́n ẹgbẹ́ burúkú gbà ni wọ́n àwọn tán gbà pé àti ṣíà o àti súfí o àti gbogbo wa ọba kan náà ni wá ẹja kóra ajá káwọ̀ kásà lọ gbàjọba pé bá nísìn ọba àmọ́ sí pè lábùbákírì já lọ gbàjọba ọba ní kò ní dá fún mọ́rù já lọ gbàjọba so ibá ní sí ẹgbẹ́ burúkú ni wọ́n ẹgbẹ́ tí ó dá ní lọ́wọ́lá tó bá ipá wọn ni wọ́n pè rẹ̀ sáwọn náà ni tọ́ ọya ìbéèrè kejì ní pé ìjẹ́ èèyàn lè máa sọ pé ni mí náà wọ́n ní ìjẹ́ èèyàn lè máa sọ pé alùsúnà ni lè sọ bẹ́ẹ̀ wípé alùsúnà ni ṣùgbọ́n àwọn àfáà máa ń sọ wa lára gan níbi wọn kọ́mọ́dà èyàn ń ti tẹ́síkí ara yẹn èyàn ń sàfọ́mọ́ ara yẹn ẹ́ wala tuzakku anfusakum wa a'lamu man ittaqa wọ́n ló ti tó kíyàn sọ pé mùsùlùmí ni mí nígbà tó bá wá béèrè fọ́dà wípé mùsùlùmí ni ọ àgbà bẹ̀tì mùsùlùmí pọ̀ irú mùsùlùmí olóbi lọ́ngì sí kẹtí ọ̀nà sáà máa ń síkẹwà ní àà alùsùnà ní mi àmọ́kọ́ mọ́ jẹ́ pé ní láti pìlẹ̀ ní ó ti sáré máa sọ mùsùlùmí náà làwọn náà ń pera wọn àbẹ́ẹ̀kọ́ ni àtẹ́ntọ́ jẹ́ mùsùlùmí náà àtẹ́ntọ́ ti jáde kúrò ní islam náà wọn mùsùlùmí náà ń pera wọn àwọn ṣíyà náà mùsùlùmí làwọn náà ń pera wọn àbẹ́ẹ̀kọ́ ni àtẹ́ntọ́ jẹ́ mùsùlùmí náà àtẹ́ntọ́ ti jáde kúrò ní islam náà wọn mùsùlùmí náà ń pera wọn so ìgbà míì bẹ́jọ́ ni ọ á fẹ́ mọ irú manhajú lọ ń ah, ah, Allahu alam ìbéèrè kan bẹ níbi tó jẹ́ wípé ó tó bóyá bí mẹ́ta ṣùgbọ́n ó dà wípé wọ́n fẹ́ jọra wọn bóyá kẹbà kú papọ̀ àkọ́kọ́ wọ́n ní pé wọ́n ní pé ṣé èèyàn lè fẹ́ ẹni tó jẹ́ mateblik bóyá lọ́kùnrin àbí lóbìnrin ẹ̀kejì ní pé ìjẹ́ obìnrin lè ṣe ákùn nìka kó ń bàbá tó sílé bàbá rẹ̀ ẹ̀kẹta ní wípé bóyá obìnrin gan kò tí ì ṣetán láti wọ́n ní pé ṣé kó gbà àbí kó sọ pé òtún sí tán naam so wọ́n ní ṣé yẹn lè fẹ́ tàbílìrí lọ́kùnrin bóyá obìnrin sisters tó fẹ́ ní ọkọ tó wá rí tàbílìrí só lè fẹ́ àbí brọ́dà tó fẹ́ níyàwó tó rí tàbílìrí yà só lè fẹ́ lóbìnrin so ibá ní sí yìí so tàbá ti mọ̀ yí pé eléyìí báyìí ń kọ́ o èyàn tẹ́kọ́ ìtẹ̀rì sínú jàmá fi tẹ̀blìrì ni ó ti ẹ̀ léwu fún sísta fún sísta kó lọ fẹ́ tẹ̀blìrì lọ́kùnrin ó léwu gan ẹ̀tì ẹ̀mọ́dànwò rárá ni ẹ̀mọ́dànwò rárá o and broda náà ó léwu fún wọn náà kó lọ fẹ́ kó lọ fẹ́ tẹ̀blìrì yà lóbìnrin ni pé wọ́n ti so àmọ́tọ̀ tọ́lọ̀ ń bá ẹni tọ̀wọ́ gbọ́rọ̀ sẹ́gbẹ́ lẹ́nu tó nígbà míì obìnrin lè ti nífẹ̀ẹ́yàn tí ò ní gbọ́rọ̀ sáwọn mírù lẹ́nu ó léwu fún ọkọ òfẹ́ náà tí ó bá ní sí torí pé àfáwà kan bẹ àmì ẹni kan bẹ náà wọn tabi'in wọ́n pè ní Imran bin Hittan ìkan àwọn àgbàfà ní tó pé ó nímọ̀ gan súnní ni ọmọ kí wọn sàhábà ní Imran bin Hittan kódà alimami Bukhari gba hadithi wa tó pọ̀ nínú nínú Sahih Bukhari súnní gidi tó nímọ̀ ni ọmọ kí wọn sàhábà ni in tó kóbá ní pé ọlọ́fẹ́ kọ̀ọ̀rìjíyà lóbìnrin àwọn àfáà tó dẹ̀ jẹ́ akẹgbẹ́ rẹ̀ lásìkò yẹn wọ́n ké fún àwọn tó ń bá ti fẹ́ wọ́n sọ dálù súnà ni wọ́n gbọ́n gbó àkídà kọ̀wárí ti ń bẹ lórí ẹ̀pá wọ́n gbọ́n ni ọfẹ́ obìnrin tán kàkà kó rí obìnrin sọ di àlù súnà obìnrin lọ́sọ di kọ̀wárí jì o lọ́sọ di kọ̀wárí kódà Imran ibn níbi tó burú dé ọkọrin láti fi yin àwọn tó paálì pé jihad ni wọ́n ṣe kò yí báyìí nísìnyí ẹ dákun nígbà tí máa jàlá láti hí tó ti bó ṣe gbangba tó bó ṣe nímọ̀ tó a ní Bukhari gba hadith ẹ̀wà títí dò ní hadith ẹ̀mẹ̀ sọ́rí Bukhari tó bá di kọ̀ọ̀rìjí nítorí obìnrin èmi ọmọ bí wọ́n ti fẹ́ mórí làkó mi mọ́ di tẹ̀blìrì lára tẹ̀blìrì yàtọ̀ lọ́fẹ́ so ẹ jẹ́ ká ni tó jọwá nínú àkídà ẹni tó jọwá ní manhaj àyàfi ta bá rí pé obìnrin yẹ̀mí rẹ̀ rọ̀ ó sì rìn ní ó sì rìn ní ọwọ́ lọ́bàá ta mọ̀ pé ta bá òní káyì síṣẹ́ lórí bí ó ṣe di bí ó ṣe yí padà rẹ̀ síwájú ká tó fẹ́ ìgbà táwà fẹ́ tán tí ọ̀wá ní ṣe ṣe bá tí ọmọ wá kábàámọ̀ lọ so wallahu alam wọ́n ẹlẹ́kejì ni pé séyàn lè so igi kó ṣe aqdun nikah kó sì tó máa wà nílé bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ìwọ̀n bẹ̀ èyàn lè ṣe aqdun nikah kó ti so igi kó ti di ẹni tó yẹ pé ó ti lẹ́tọ̀ọ́ sí ọkùnrin tán so igi rẹ̀ fún ọkùnrin ẹ̀rẹ̀ ti lẹ́tọ̀ọ́ sí tó ń ti bẹ́ẹ̀ tí ò ní tí kú nílé bàbá rẹ̀ tó bá wọ̀ fáwọn òbí rẹ̀ bẹ́ẹ̀ táwọn òbí rẹ̀ bá gbà fún bẹ́ẹ̀ pé tó agbà fún ọ sì máa wà lọ́dọ̀ wa bọ́yọ́kọ̀ ò tí rẹ́dì bọ́yọ́kọ̀ ò tí àbáwọn méjì sí jọ ń kàwé lọ́wọ́ àwa rí pé tí a bá fi wọ́n fúnra wọn àwọn méjì ọmọ ṣe fasad ọkùnrin ti ní bùkátà sóbìnrin táà bá dẹ̀ gbégbà ọ̀nà haram obìnrin náà ti ní haram yọ́mọ sí lọ́nà haram àwọn òbí àwọn méjèèjì tẹ́ni wọ́n bá pé kan nǹkan tó fẹ́ máa ṣe lọ́nà burúkú yẹn ká máa ṣe lọ́nà tọ́tọ́ tó sì máa wà nílé ara wọn títí di àsìkò tọ́nà bà lílò fún wọn ní lágbára láti kíni láti gbé wọn sílé kò yí báyìí nísìn tó wáyé pé àwọn òbí wọn bá fàyè ìgbà kò sí kan tó burú bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó tún jọ mọ́ bẹ́ẹ̀ o ni wípé ṣe tán tí wọ́n bá ṣe kìtìbà síyàn kíyàn sọ fún wọn kíyàn sọ fẹ́ni tó ṣe kìtìbà pé òun ò tí ṣe tán kọwẹ́lù mi kò yẹ báyìí ní sí ó tí ṣe tán wọ́n dẹ̀ ṣe khitpa sí ọwá gbà ẹwà ń fẹ́ra yín kalẹ̀ ilé ìbá yóò dá o kò yẹ báyìí ní sí so wallahu a'lam ìbéèrè lẹ́yìn ni pé wọ́n ní hal yajuzu at-tasawwuf fi islam àmìlá wọ́n ní ǹjẹ́ ó bá mú ká máa ṣe at ká máa ṣe súfí nínú islam àbí kò bá mú nítorí pé at-tasawwuf ìmá se súfí kò sí lásìkò ànábì sallallahu alaihi wasallam kò dẹ̀ sí lásìkò àwọn sọ̀hábà àbí tó bá yẹ pé tasawufu bẹnu islam tó bá yẹ pé ń bẹ lásìkò ànábì toríkọ̀ wọlé ànábì wá ṣe o tí Tìjàníyà ànábì ṣe ni toríkọ̀ pọ́síbù kára ahmadu Tìjàní kò dẹ̀ ahmadu Tìjàní kódà imam malik láyé kò imam ahmad láyé kò yẹ báyìí nísìnyí bèèlé tí ó wà bá ànábì bèèlé tí ó bá wọn sọ̀hábà àbẹ́ẹ̀kọ́ ni so àbí ṣe kọ̀dìríyà lànàbí ṣe àbí jàfàríyà àbí ṣàdìlíyà àbí nàkṣàbàndíyà so à ń ṣe súfí kò sínú kàtà ànàbí wà lórí ẹ̀ lásìkò yẹn ẹ̀rìkìmọ̀ náà ànàbí sọ pé man kana ala misli ma ana alayhi al-yawm fa ashabi so at-tasawwuf laysa fil islami fi shay kò sínú islam rárá kájá ó kún bẹ̀ wallahu alam so ìbéèrè lẹ́yìn pé wọ́n ní ṣe dandan ní kí obìnrin kó wẹ̀wẹ̀ náà wọ́n ní ṣe dandan ní kí obìnrin kó wẹ̀wẹ̀ aljanaba bẹ́ẹ̀ ni dandan ni dandan ni gbogbo ń tàà làbọ̀ ọkùnrin lọ́rùn òun náà lálàbọ̀ obìnrin lọ́rùn àyàfi tó bá jẹ́ sí pé a bá rí dẹ̀lìlù pé iṣẹ́ iye o ọlọ́run bá ní kẹlá lábò obìnrin nìkan lọ́rùn kò lábọ̀ ọkùnrin lọ́rùn àbá bá rí pé iṣẹ́ iye ọlọ́run bá ọkùnrin nìkan lọ́rùn kò lábọ̀ obìnrin lọ́rùn ẹ wo kádàrùn gbọ̀nsínsìn ọ̀ràn ìyàwó ọkùnrin nìkan ni kágé ṣòkòtò ọ̀ràn ìyàwó ọkùnrin nìkan ni bàtà lè fi tẹnumọ́ ọ̀rọ̀ ṣòkòtò gígé ẹ́ pé ìyàwó ọmọ sálámà gẹ́gẹ́ bí àpìlẹ̀ tó ti wà lọ́dọ̀ wọn pé àrìjá ànísáú ṣàkọ́ ikùrìjá àwọn obìnrin akẹgbẹ́ ni wọ́n jẹ́ ẹnìkejì ni wọ́n jẹ́ fọ́kùnrin níbi ìdájọ́ ṣẹ̀ríà òun rò pé ìdájọ́ a ah, eléyìí ọ̀bá yìí obìnrin tẹ̀yí obìnrin gan ẹ̀sùn jíkọ́ ma wọ́lẹ̀ ni àwọn ọkùnrin là kò yẹ báyìí sín so gbogbo àwẹ̀wẹ̀ jànáàbà ní gbogbo òfin Ọlọ́run bá tẹ́ bá ti ń rí àtọkùnrin àtobìnrin ní bá wí àyàfi ilé tẹ́ bá rí pé à obìnrin nìkan nílé Ọlọ́run bá rí ká dájú kọ́ hijab bí ǹjẹ́ kí wá béèrè kọkùnrin wá béèrè ní ìsìnkú ẹ̀dàkùn sí ọkùnrin tó lè wẹ̀wẹ̀ haidọ̀ á béèrè pé sọkùnrin máa ń ṣe haidọ̀ ni tó bá ti ń ṣe haidọ̀ lọ́kùnrin máa wẹ̀ so ibà ní sí àmọ́ tó bá ti àmẹ́wò janaba ń ṣẹlẹ̀ sọ́kùnrin ṣẹlẹ̀ sóbìnrin aljanaba ni pé kọ́kọ àti ìyàwó tó bá ti lọ́kọ ní àbẹ́ tó ti níyàwó ń lé so kún ọjọ́ súnmọ́ra wọn tó bá ti súnmọ́ra wọn ti jána janaba ni ọ̀nà kejì tí ẹ̀mọ́ ń gbà jána ni pé èyàn tí níyàwó èyàn tí lọ́kọ èyàn sùn lálàá omi tí máa ń jáde lára ọmọkùnrin tí máa ń dọmọ ó jáde lára rẹ̀ àbóbìnrin tí máa ni máa ń ṣẹlẹ̀ sí ìyàwó umu uh, salama radiyallahu anha awa ardoha so o ma ń ṣẹlẹ̀ sọ́kùnrin o ma sóbìnrin gbogbo ilé báyìí ara wọn kan tí ma ń fa jànáàbà nìyẹn kí nǹkan ọmọkùnrin jáde lára yẹn tí yẹn bá sùn àbí kí yẹn yajú lẹ̀ gan báyìí kí nǹkan yẹn fi jáde lára yẹn ìgbà míì o ma ń jáde látara jazakumullahu khairan ibi náà ni a sì kọ́ ṣùgbọ́n kí a tó lọ kí a gbọ́ àwọn anọ́símẹ́ntì àkọ́kọ́ ní ọjọ́jọ́ jimá tí wọ́n máa ń ṣe sísá